wọ́n ti azu for almost six to nine months nsìn asu wọ́n ti for almost whatever tó bá ń jẹ́ for almost six to nine months nsìn a wà nílùú yorùbá wọ́n wá ń gbé owó wa wọ́n ń gbé lọ sí ìlú haúsá wọ́n fi ń túlù wọn ṣe ǹjẹ́ rí tírélà méjì kan tí àwọn ọmọ haúsá kan tí wọ́n kó ẹwòrán ṣẹ́tìrì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 owó yẹn ti wá bá wa wí tó o bá wo ayé tá láàfin jẹ tó o wo ayé tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jẹ tó o wo ayé tí Olúbàdàn jẹ tó o wo ayé tí Aṣẹ́yìn jẹ ẹ mọ̀ wípé ẹsẹ̀ mẹ́fà péré ni ọ̀rọ̀ láyé yìí six feet péré ni olówó olọ́lá onípò òní oníyàwó olọ́kọ olọ́mọ olọ́mọ o ikú lòpin o ẹ̀yin bàbá yìí kí ló wá dé kí ló wá dé tí ẹ fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ wa ẹ tún wá ń ṣiṣẹ́ ẹ lọ ń ṣiṣẹ́ fáwọn olóṣèlú ẹ tún ṣiṣẹ́ fọmọ tiyín àwọn ò tiẹ̀ kò kàn wá kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ ká pawọ́pọ̀ ẹ ní agbára nílẹ̀ yorùbá bàbá mi ò nírìṣà hmm. òrìn kílẹ̀ mi tìtì ojú rabẹ́sá ọkùnrin ogun. ọ̀ọ́ni tilẹ̀ yorùbá bàbá tán bá post kíní ìdọ́dọ̀ yín mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ mi ọmọ yín ni o ààrẹ abdulmoruf ni orúkọ tí Baba sọ mí bàbá mo ti gbọ́ ọ̀rọ̀ yín o mo dẹ̀ rí bọ́m tẹ jù sílẹ̀ fún àwọn bàbá yìí wípé foundation tí ò dúró déédéé ló ń kọ́ lélé lórí ilé náà máa wò àmọ́ Ure ya ìyá àjẹ́ wa ojoojúmọ́ la fi ń bóbìnrin wa ọ̀ọ́ni rìṣà ẹ tètè pè ẹ tètè pè àwọn ọba èyí tẹ́ ẹ ṣe tí mo rí mo rí tẹ́ ẹ almost fifty lọ sí chọ́ọ̀chì accepted bàbá kí ló dé tẹ̀yìn ò pé àwọn ọba jókòó báyìí sìn torí ń tá ni pé àwọn èèyàn lè ń ara yín ẹ̀yìn àtàláàfin Baba, aláàfin ti kú ẹ lo position yín by. gẹ́gẹ́ bí olórí ọba nílẹ̀ kóòtù òjìrè tí gbogbo wa mọ̀ yín sí màá pè yín lólórí màá pa aláàfin lólórí màá pè gbogbo àwọn ọba lólórí bàbá ẹ lo ipò tẹ́ ẹ wà nísìnyí this is the time tó yẹ kẹ́ ṣe conference meeting tó yẹ kẹ́ ẹ perú àwa ọmọ yín tẹ́ ẹ rò pa kéré tẹ́ ẹ bìlí pé kò sọpọ̀ lólórí wa nítorí gbogbo yín lówó jù wá lọ àsìkò yìí ló yẹ kẹ́ pè wá ká wá jọ jókòó ká wò pé báwo la fẹ́ defend ìlú bàbá wa baba mi tó bá yín gbà o kò sẹ́ni tó máa dúró láàfin o hmm. ìlú Yorùbá gangan là wá fẹ́ ẹ jẹ́ wá ẹ jẹ́ wá ẹ jẹ́ fọ̀rọ̀ yìí parí ẹ̀ kí wá hẹ̀ǹdẹ̀ a wà nílùú Yorùbá wọ́n wá ń wa wọ́n ń gbé lọ sí ìlú Haúsá wọ́n fi ń túlù wọn ṣe ǹjẹ́ rí tírélà méjì kan

babu yadda za wallahi tallahi babu yadda za mu amma malam ga kuɗi nan a dankare kuma a zo ana zage-zage a cikin kasar da tsakani da Allah a ce wai ba an mada fama da talauci kasar nan wallahi ba maganar talauci tsakanin mu da su dai sai dai kawai ubangiji Allah ya saka wani kaɗan ne a ciki wallahi shi nan wallahi duk bayan nan da kuke gani wallahi tallahi kawai ma makala ce billahi lazi duk cikin kwali ne a kuɗi ne a dankare kankare ga shi nan wallahi wannan hannuna wallahi wai na ɗebo ne garin sa ne an dandake shi wannan tuwon kuɗi kenan tuwon kuɗi ne wannan billahi la ilaha illa huwa sai da kwarai sai da biyar biyar wallahi tallahi duk su ne wannan ga su nan wallahi ga su nan bayan Allah gani da kyau wannan nan da ya kudu muke wannan muna kudu ne eh muna kudu ba arewa muke ba ba arewa bane idan la ilaha illa huwa mawata sun yi wanda ya zalunce mu Allah ya saka yanzu direban nan wallahi magana da yake wallahi bai da kwarai kuwa wallahi ya kai wata biyu yana da irin wannan kullum sai ya dauko wannan amma wajen bai san da haka ba ya san da haka ba sai yanzu ne da Allah ya gane da mu aka duba aka kalla bisa billahi nan miki Allah ya rufa mana amin Allah ya mu da gaskiya muna cikin wani hali wallahi sai Allah ya gane da ka kama da dokin amin ya Allah kama da amin ya Allah ya bai

Allah ka saka wannan amin Allah ka saka wannan wallahi Allah gani dai ku dune wallahi wannan gashi nan ba kuna gani wallahi zan ci wannan tirela ce owó ni o owó ni o mo fẹ́ tó ń sọ̀rọ̀ tán ni torí àwọn tó bá gbá wúsá kán lè gbọ́ dáadáa. ṣẹ́tìrì ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ haúsá ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa èmi ò gbá haúsá o àmọ́ mo pe ọ̀rẹ́ ìyàwó mi mo dẹ̀ pe Yake Iyakeset wọ́n tú ọ̀rọ̀ yẹn fún mi dúbúgúdá gura bi pé one thousand five hundred naira two hundred hundred fifty ló wà ń bẹ̀ wọ́n ní wa tó bá yá wọ́n ní ẹ̀ bá sọ wípé haúsá ló ń jalè wọ́n ń jalè lóòótọ́ náà gbogbo yẹn wọ́n ń kọ́ fún ara wọn ni bọ̀ wọ́n ní ọ̀dọ̀ wa làwọn ti ń kó owó yìí lọ pé wọ́n lọ sin owó yẹn wọ́n lọ rí ó ti bàjẹ́ Emi ò mọ the kind of owo tó jẹ́ o because emi fi brain sí pé nítorí pé Nàìjíríà máa àbándò àwọn owó tó ti bàjẹ́ but eléyìí is three trailer níbo náà i mean two trailer níbo náà ti two trailer tó fi bàjẹ́ dé level yi gbogbo ẹ̀yin ọba aládé emi wí tèmi o emi o mi o ní ta ẹ mọ̀ pé mo wà nínú ẹni tó yẹ pé mi ì ní jẹ́ kẹ́ni kankan tàbùkù sí ọba bọ̀ àwọn èèyàn mi ti wọ́ọ̀nù mi pé kí tẹ má máa mẹ́nu síbẹ̀ mọ́ torí ẹ̀yin gangan lẹ ìfẹ́ kó dúró déédéé àwa ń wojú yín pé lẹ máa help wa lóòótọ́ wọ́n gbébọn lẹ́yìn lórí ìgbà wo lẹ̀ wá ní sọ̀rọ̀ ìgbà wo lẹ̀ ní dúró déédéé bàbá kí ló wà ń bẹ̀ tẹ́ ẹ bá pe elékòó ọ̀fìnkòó tẹ́ ẹ pe Awùjalẹ̀ tẹ́ ẹ pe Aláké tẹ́ ẹ pe Olúbàdàn tẹ́ ẹ pé Báṣọ̀run Ọ̀yọ́ gẹ́gẹ́ bí Aláàfin báyìí ìjókòó ẹ̀yin mẹ́fà lásán bàbá mi ò ní ìrìṣà ó ti túnlẹ̀ kó tó jíire ṣe ìjókòó ẹ̀yin mẹ́fà ó ti gbalẹ̀ Yorùbá fún wa even without àwọn bàbá Bánjí torí òkè lẹ́wà bó ti jẹ́ pé àwọn bàbá wa pòfẹ́sọ̀ ni wọ́n wọ́n lẹ́nu pa ìjókòó six king a máa ṣe sọ́sọ́sọ́sọ́ rèé mo ti sọ̀rọ̀ yìí náà mo sọ fáláàfin ohun tí mo tún sọ gbangba bóyá kan ti jáde bàbá sọ̀wọ́n tó lè sọ bàbá ti lọ o ikú ò dájọ́ fẹ́nibọ́dì o ọjọ́ orí kan fi ń ṣe o àrùn ò oṣù o anybody can sọ dá anytime ẹlòmíì lè sùn kó má jí mọ́ àwa ìgangan kò sígbà tí èèyàn lè sọ pé ṣú ọ̀ fóun tọ́lọ́jọ́ bá di èèyàn bá kúkú náà nìyẹn kò sí nǹkan méjì mo ṣe máa ń sọ pé nǹkan ẹyọ kan tó máa ń dùn mọ́ mi láyé ni pé n tó bá wù ẹ́ ní jù mí lọ nǹkan ẹyọ kan tó lè fi jù mí lọ ni pé ikú yẹn ò lè fi jù mí lọ láyé láyé nǹkan ẹyọ kan tí o ò lè fi senior mi ní ikú torí àjọ máa kú ni gàbátá ya fifty fifty nìyẹn o lè lówó jù mí lọ o lè nílé jù mí lọ o lè ní mọ́tò jù mí lọ o lè lẹ́sìn lẹ́ẹ̀kan o lè mọ̀yàn jù mí lọ kò sí o lè níyàwó jù mí lọ o lè bímọ jù mí lọ o lè níkú jù mí lọ ikú yẹn ẹyọ kan ni táìmù kọ̀ọ̀kan kan ni ikú yẹn kọ̀ǹfàmù ni bí ẹ̀kọ́ bá kú lé ní billions of people sì wà ẹ̀mí tó ti lọ ní ilé ayé lé ní kò sẹ́ni tó lè ká bá ń sọ̀rọ̀ yìí àwọn kan sunkún bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn wọ́n kí àwọn kan kú ewu ọmọ bá ṣe ń sọ̀rọ̀ congratulate nìkan fún mọ́tò tuntun bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹlòmíì ń ṣèyàwó tó yẹ kó ṣe pa ó se ṣèyàwó tán ni hmm? bá ṣe ń sọ̀rọ̀ yìí sì tẹlòmíì ti ba bá ṣe ń sọ̀rọ̀ yìí ti wà involved in accident bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹlòmíì oríire ti wọlé tọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí tẹlòmíì dẹ̀ ń bọ̀ mo máa ń wọn mú late command lu òyìnbó lẹ́ni lẹ́ni bóyá jẹ́ labour day àwọn èèyàn máa land láti America láti Nàìjíríà lẹ́ni all over the world wọ́n máa land tí wọ́n gba visa kí làwọn wálé ayé máa yà fún tíṣọ̀bù mi bá tó gbó lè fi rúùmù mi yìí mọ́dà ní rúùmù mọ́ kíṣìn yìí tí mo kó aṣọ síbẹ̀ tí mo ní gòdù tí mo ní ìjọ kan náà lèèyàn máa kú ẹ jẹ́ ká ṣe rere kíákíá kọjọ́ tó lọ ọ̀rọ̀ mi ò ju yẹn lọ